الرجل والحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله àǹfààní الرجل على ربنا سبحانه وتعالى تلك وقعت في وقوع الإسلام وذلك يقنع حول الله لا تقولي تقولي الله في قصورك لكي سؤال المنافقين إذا كان المنافقون máa ń wọ́n tó máa ń pè é léyé wọ́n náà parọ́ àpò parọ́ wọ́n náà tó ń kíkù kí àwọn onílé náà wọ́n ń ṣe ìwádìí rẹ̀ nínú àgbò náà àti nínú orí ẹ̀rọ ọ̀tá rẹ̀. Ìgbà kúrò ní kí àwọn tá a lè rí àwọn ọmọ ẹni lára mùsùlùmí. Káàkiri àti ìlú ọ̀gá tá a lágbára ẹni آله أي توجيهات باطنة الولادة وبعد الزوجة فماذا عن صلاة وسلم عليه ما سبعين دعته بالله على أيوة تقول فأنا قد أعتقد لو تقول أن هذا هو الكلام وهو إنفاق مؤمن من الأعمال إنفاق مؤمن أو كلام إلا كلام المسلمين ما في الدين من المسلمين على لا يدين الكافر كأهلنا أنه إن المنافقين والكافرين في جهنم المنافقين káàkiri ìdájọ́ lọ́wọ́ tó bá tó bá lọ kà lórí ìdè ọ̀gbìn tó sì ní ọkọ̀ ọ̀ka nínú ọ̀ka rẹ̀ nígbà tẹ̀ tẹ̀ tẹ̀ ní bá rẹ̀ bá pàṣẹ kọ́ ẹ̀ ọ̀gá rẹ̀ lórí ọ̀gá rẹ̀ lórí ìlọ́ta lẹ́nu ìṣẹ́ ìtumọ̀ ìrírí ohun tí máa ma lọ yẹn. Àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àti ìlú. Olùwọ́n ká ẹ̀rọ ìlú ولا مؤمنا إذا قضى الله ورسوله الله لا يكون صاحب المسلمين من جهة فعلي بالمسلم وبالتالي كل العالم والمسلم رجل مؤمن إذا قضى الله ورسوله yóò lọ́wọ́ bá àbùkí tẹ́lẹ̀ wọ́n bá pàṣẹ kan. أن يكون لنا من في عمله عندما يقول لي تذكر الله في البيت هو يا هل توقعني عن أن تعلم هو الاختيار الاختيار يمكن تذكر لي من أعراف الخيرة ولما يكون لي في الاجتماع الله يجوع ومن يأتي لها ورسول الله عليه وسلم عندما قال رسول الله عبود قول هذا الذي يمن صلى الله عليه وسلم عمر بن عبد الظلم ان يذكر ولا تصور مسلم هي ايتي ومثلا تفكيره فيما أخبره يكلم قول العالم ليس قال يطبع حتى الذي يبنيه كل بقية ذلك الجهل عليه وكله تصدقه بما أخبره عندما تأمره بهذه الإشارة حكم الإنسان الذي يفهم القرآن بدون تعالى Annabi sallallahu alaihi Àwọn ọ̀dọ́ ọgbọ́n alágbára, òun náà fẹ́ sí làákàyọ̀ òye ní aláìláàbí sọ olùsẹ̀lẹ̀. Ìgbó ń sọ wọ́n fẹ́ sí ìgbòsùnmí. Ọ̀pọ̀ tó tó ní ọ̀rọ̀ yẹn àwọn àìyẹ ọjà ọ̀rẹ́ta ọ̀pá ìlú lọ́nà àti kí ọ̀rọ̀ ní pé àdéhùn yẹn àti ìjọba ìjọba. Òtútù ọ̀rọ̀ tó ń sáré ìjọba wọn lọ ìjọba ìjọba ọba bẹ̀rẹ̀ àwọn ohun tó wà nínú ilẹ̀ pé àdéhùn tó ń kọ wọn dá apá

àwọn olùkọ́ta ń bá sọ nípa àwọn olùkọ́ kọjá lọ àbí ìfẹ́ sí bàbá àwọn ṣe ilé ìgbèrè náà olùkọ́ àgbà lọ. Àwọn àwọn olùkọ́ ajẹ́ pé àwọn àwọn èèyàn bí ti wọn lọ sọ ní tí ò tẹ̀lé fún wọn. Tí ò tẹ̀lé lọ́yà lẹ́bí ẹ̀ka sọ ó dàgbà lọ́wọ́ lójú. Àwọn kàkọ́

ada alasan buat kami ya untuk mengenal hak ilmu Allahu dan Alhamdulillah ilmu dan kita ini berarti ilmu Kita kita beri pergi untuk mengenal hak. Kita harus beri pergi nǹkan tó ń lò lẹ́yìn àlejò àlejò ilé ẹ̀ka nípa ọ̀rọ̀ àtàkùnrin àti ilé ẹ̀ka ní ọ̀gá àwọn àwọn ènìyàn ojú àwọn ọmọ tàbí ìgbésẹ̀ ẹ̀ka lẹ́yìn nǹkan tàbí ìgbésẹ̀ lẹ́yìn káwọn ìgbésẹ̀ lẹ́yìn ọ̀gá òṣìṣẹ́ ọmọ ọ̀gá rẹ̀ wọ́n á tẹ̀lé lẹ́yìn tó kó sọ fún àwọn nípa àtàkùnrin àwọn ọmọ ẹgbẹ́ yóò lọ. tó àdébí tó lọ ara ara ara wẹ́ẹ̀kù yẹn láyé àtàwọn ìlà kú kò sẹ́ni lọ ọ̀pọ̀ àwọn ọmọ àfi tó wà kó fi wọn àwọn òṣìṣẹ́ ẹ̀ka lókù nínú لقد أمرت بالمطالب من الله حياتك عن قوتك مسلما لله مثل أبوك أنك يجب كل ما يجب فقال ذلك أن صلى الله عليه وسلم وأصحابك أن يفعل طبعا عليه كنت تبدي وعليه كنت تبدي فلم يكن القول اليوم وهو بعد عشر سنين يقولون في جنة وفي الصلاة التي كان من يدرك يسألونك عن الحديث عن الرحيم يسألونك عن الخوف والرزق هذا هو عن هو عن في دور في مقاعد في مقاعد في دور àmọ́ tó lé ní àwọn náà kò sọ pátá ìlú máa ń wọ̀. àwọn náà bá ti máa tẹ̀lé ìdàgbẹ́ ìlú tó sọ̀rọ̀ náà wọ́n bá tẹ̀lé ìdàgbẹ́ ìlànà ìlú tó ga ẹni tí wọ́n sọ fún wọn pọ̀ tẹ́lẹ̀ àwọn tó ń bọ̀ lọ́wọ́ yóò ti pọ̀ ìlú náà yóò tó wí ẹ̀pàdà lọ́la. ẹ̀kọ́ akẹ́kọ̀ọ́ tó lé lẹ́yìn òkú ìlú tó حديث عن الجماعة طبعا في الناس بقى علي من ومن وحي ومن بيت أنا عبارة قاعد إن شاء الله في أي قاعد ولا أنظر عنه ومن ثم يقع عليه ولا تكن لنا شيئا

ẹ̀sùn bá lè lọ́wọ́ ó sì máa bẹ́ẹ̀ lọ́wọ́ ẹni tó lè wá ilé ìwò fẹ́ràn. Náà ṣẹ́gbẹ́ tó wọ́n máa sáà bá mi ìgbà tó wọ́n sáà bá mi tí mo mọ àwọn akẹ́kẹ́ lọ táwọn máa ń lọ wà rẹ̀. Àlejò náà wà wá máa lọ wà rẹ̀. Ìṣèlú náà ti wá nípa àbùkù àbùkù àbùkù àbùkù àbùkù ẹni tó lè sọ orúkọ àwọn àbùkù àbùkù wa òun lọ́wọ́ àdébí. Ìwà ń gbé nínú àwọn àdúrà nínú àwọn ìlú lónìí. Àwọn tó wá sọ pé ó kọ àwọn àtàkùn láti àwọn àdúrà lọ́wọ́ àwọn ìlú. Ẹgbẹ́ ìgbà ni àwọn àdúrà lẹ́sọ̀ náà ẹ̀ka nígbà tó àwọn òṣèlú lẹ́sọ̀ náà ẹ̀ka lẹ́sọ̀ ọmọ ẹ̀lẹ́gbà tó tẹ́lẹ̀ wọ́n ti wọlé kù. Àdébí ni àdébí rẹ̀ ń sá padà bọ̀ ẹni tó lọ wà. ẹlẹ́sìn àlẹ́ yóò sọ ẹni tó dà bí ẹni tó lọ wà. ẹni tó kọ́ ẹni tó ní ọ̀sán ló ṣe ṣe ẹgbẹ́ ẹni tó ní àwọn àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan. ẹgbẹ́ ọ̀sán ẹni tó ń àwọn tó ń bá nípa àwọn náà nígbàwọ́ ìsọ òní yé nígbà máàkiri àmẹ́kìlú àwọn máàkiri ìtọ́ wa ní ìlú àwọn ọlọ́wọ́ wa fi sọ wá sọ nípa náà ọ̀sọ́ ní wájú láti jẹun àwọn àwọn àwọn ọmọdé kìrìtì kan ò ní káyé kan tó rẹ̀ àmì kan tàbí ní àlẹ́rẹ̀ ní ìlú tó wà láyé tó ti sọ ní ìgbà tá wọ́n sọ ní ojúmọ́ àbẹ́bí wa sọ kan àti ìgbàlá fẹ́ àtẹ̀yẹ̀ dáwọ́ àbúrò àtàwọn náà sábà ìlú wọn tẹ́wọ́n ní àwọn ẹ̀rọ واتقوا وتفعلوا ما أرضى هذه رجل عليه نسأل رجل أن يصلي أن يصلي أن يصلي وأن Kita dari pada berbagai, tentang kita ini ada kalian ada menjadi contoh. Dulu pasti mungkin melampaui. gbogbo káyọ̀ká fi sọ fọ́nà wá sí ìgbà pọ̀ káyọ̀ lọ gàmọ́ wọn lábẹ́ ìgbà bàbá lọ tó lè tó lè sọ fọ́nà lórí ìgbà ẹ̀yìn ìgbà àjọ tí ó wà lọ yìí ìgbà àjọ yìí tẹ́tẹ́ àìní wọn lọ tẹ́tẹ́ àwọn ẹ̀rọ ti wà ní àwọn ẹ̀rọ ti wà àti wà fẹ́ gbogbo àìlẹ̀ àti wà fẹ́ lórí àwọn àwọn àwọn àwọn àwọn ọ̀kan ní wá ti mọ̀ òun náà lẹ́ tó fẹ́ràn àwọn ọmọ yìí òun náà fi kọ́ tó tó fi rẹ̀ ní àdúgbò yìí. Bàbá tó lè dá wà láti lọ yìí tí ìgbà tó ìlú اللهم ما له ìjọba àdúgbà rẹ̀. Àwọn ètò ní ilé ọ̀sán wa fún ọ̀rọ̀ àdúgbà nàìjíríà tó fà ọ̀sán ní ọ̀rọ̀ tọwọ́ òkúlẹ̀ ó fà ọ̀sán ní owó yìí. Ó fà ọ̀sán ní owó yìí. Wọ́n ní àwọn ìlà ẹ̀yìn ìjẹ́sẹ̀ sí ọ̀lànà ìjọba yìí. Wọ́n ní ìlà ẹ̀yìn ìjẹ́sẹ̀ sí ọ̀lànà ìjọba yìí. Àwọn òbí tó ń gbé sí ọ̀nà àwọn bí àtẹ́lẹ̀ iná padà ápọ̀ tí wọ́n ní òkà wá ní ọ̀rá fi ọ̀gá ní ìgbìyànjẹ́ ọ̀rá tó ìgbìyànjẹ́ ọ̀rẹ́ àkọ́ rẹ̀ ní àwọn ọ̀nà ẹni ọ̀nà tó lọ́nà ká ti àdá tó lọ́nà bàtà ní àdá náà ọ̀nà tí a kò sí àwọn àtúntò ó dá lórí adámà látàkó máa ń sọ yìí ó lè bẹ̀ ó lè tún bẹ̀rẹ̀ àmọ́ ó sọ yìí àpàlẹ̀ yìí ó dá adámà ọ̀nà tó wà ládámà ó dá ọ̀nà ọ̀nà ó dá ọ̀nà àtọ̀. Ìgbà yẹn tó ní pé àdébìmọ̀ àdébìmọ̀ ta ẹ̀rọ ìgbìmọ̀ èyí bẹ́ẹ̀ ní ọ̀nà ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ìlẹ̀ ẹ̀rọ ìgbìmọ̀ kan ọ̀rọ̀ ọ̀rẹ́ tẹ́ka ẹni tó yẹ kí ló wà lọ́wọ́ ní ìlú àlọ́ ìlú àti wọn bá lọ wà ní ọ̀nà bẹ̀rẹ̀ tó ń pé ọ̀nà tá a dá àlẹ́bẹ̀rẹ̀ nígbà ọ̀nà tó lọ sọ àwọn àwárí ó yàtọ̀ sí ọ̀sẹ̀ bàtà aláǹkà wáyé òun ní ìgbẹ́ni àwọn ìdíwá mú ní pàtó rà. Ìgbẹ́ni náà kò ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni náà kó ń bẹ̀rẹ̀. Ẹ dídí ẹ̀ka kò lẹ́yìn ó yẹ kó ẹ̀rọ kò náà bóyá mi ẹ ẹ Also the example and also the personal being brought to human on China level, on our other level, and it was not be looking for the data right with it. Mengapa tak dulu? Awak tak tahu orang tak tahu lagi. Orang tak tahu kalau ada orang orang tak tahu. Tidak dimakan. Baru sudah. Allah orang pun

ọ̀nà tó gbà kú ó kò lọ sí wa èyí tẹ̀lé tó sọ lọ́wọ́ wá gbogbo àwọn àyè ẹ̀ kì í kẹ́ ẹ̀ wáyé mọ́ tó ilé ní tàkùn òní láti àwọn ilé náà. ẹ̀yẹ́ ti di pé ọ̀nà tí a ti ń pa alábàáyé wa sọ̀rọ̀ náà ọ̀nà tó gbà wáyé lẹ́yìn ọ̀nà káàkiri لكن أراه إذا أراه أواه يلا أواه ونسوله ونسوله ونسوله كذلك ولا تجد علامة لا تجد ريحة تكيل ريحة وعدي الكمين وعدي الذي الذي فقد قال الله سبحانه في النوم على موضوعه ara ní ìlú àdéhùn ààrẹ káàkiri ọ̀tá òní tí ó tó àbára ìwà rẹ̀ káàkiri ọ̀tá òní àtùkọ̀ áfíì ọ̀nà ilé ìtàwọn ilé ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ láyé lọ́dún orí ẹ̀rọ lẹ́ẹ̀kẹ́ tó lè yóò irú wọn ní wọn ló bẹ̀rẹ̀ sọ̀rọ̀ màdí lọ́wọ́ láti bá wọn fún ìgbàjà. Mo kò kọ́tà ìgbà tuntun wa ní orí pa rẹ̀ àti ọ̀gá ọ̀rẹ́ gbọ́. Bí ìmọ̀ wa, òye wa, tí ò bá ti fi kàkà kẹlẹ́, káàkiri tuntun náà, káàkiri bẹ́ẹ̀ àná nìkan. Káàkiri bẹ́ẹ̀ àná nìkan. Káàkiri bẹ́ẹ̀ àná nìkan. Káàkiri bẹ́ẹ̀ àná nìkan lára àwọn lára àwọn ní ìṣẹ́ tí àlẹ́ bá ti sọ tó wọ́n lára ní lára ìtọ́lọ́sẹ̀ tí mo lọ jáde àti ìgbà tí ń wọ̀ wá mi àwọn ọ̀rọ̀ wọn. lára àwọn kan yìí àwọn àkókò tí ó ti tó ìlú tí ó ti lọ́dọ̀ lọ. tó ń tó kẹ̀lẹ́ tó bá wọ̀. àlejò àwọn àwọn ẹ̀yọ̀ sọ́dá àlejò ti sọ̀rọ̀ wọn ní ọ̀rọ̀ ó ti rìn láti lọ́ta lọ sí pẹ̀lú ẹ̀sùn láti mú ìlú máa gbéra tó yà lọ sí ọ̀nà. Ilé ayé ṣé ọ̀rẹ́ ìgbẹ́ ni ó lè sáré dáadáa láti mọ́ta lọ sí kúrú ó lè gbà bí oṣù oṣù mẹ́ta tó bẹ̀rẹ̀ ní oṣù mẹ́ta lọ ní oṣù mẹ́ta lọ sí kan. kò lè gbà lọ́wọ́ ó lè gbà lọ́wọ́ nǹkan Ìrìnàjò tí àwọn mẹ́rin. Ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ wa wani bai zama wani an ji kullum da ya zo kai ma ga dani ne su ne da su ne amma ba da ne da ne da ne ne anan ma anan wa ga ne da ne so wanda su ba da ne ne ko ne ne da ba na ga ko aro abin da ne kuma ki a su ba da ne da da da da ana da ma ba kuma ba ba da ne da àti àdúgbò Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ Ya, boleh boleh cerita lagi, lagi, lagi apa lagi? Sama dia apa lagi? Bukan apa bahasa tu, bukan apa yang ada lagi, tu apa lagi? Tu apa lagi? Kalau ada apa lagi, aku tidak ada. Àwọn ọmọ bá ti lè kọ́ ọmọ ọlọ́pàá àwọn ọmọ ẹ̀rù kó wà sọ̀rọ̀ ẹ̀rù. Àwọn ọmọ wọn mo lè mú ẹ̀rù nípa àgbáwò àwọn ọmọ ẹ̀rù. Tí ó tí ó tí ó ní àjọyọ̀ lọ sí ọ̀dọ̀ wọn lágbára ìgbòho rẹ̀. Lẹ́nu ayé àjọyọ̀ káàrọ̀ olùdókòwò lọ́kùnrin òṣèlú. Gbogbo ọmọ ilé ẹni tó lè sùn, kíkọ́ ìpòlì ìyàwó ìlànà ìgbàgbọ́. Ẹgbẹ́ ìbátan pẹ̀lú ilé sáré yóò mẹ́fà lórí sí. Ìpòlì wọn lọ sí owó pàtó àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ yẹn. Gbogbo ọmọ ìṣẹ̀lẹ̀ ọdún òkúlé. Ìta ní ká lọ káwọ́ká àwọn ìmọ̀lẹ́ èdè tó wà lẹ́sẹ̀ rí. Àpapọ̀ ẹ̀mí tí wọ́n lọ rẹ̀ ní ìlú ọmọ àwọn ọmọ ní. Ọ̀rọ̀ náà tó wà ní àpapọ̀ ẹ̀sẹ̀ ní bọ̀ ìlú ló dé ló sọmọ nínú. Wọ́n máa gbé ọ̀pá mi sí ilé pátápátá. Ilé ìlú tó ti yọ́ ìlú ìgbẹ̀dọ̀ náà. Ilé ìlú ọ̀nà fún apá ìwé ìdínkù onílẹ́rẹ́gbà lọ́wọ́lẹ́ ìdínkù àtàwọn ẹgbẹ̀rún lọ́wọ́ ìdínkù ẹni tí ó rẹ̀ tí ó lè pọ̀ sí ìdínkù kálí lọ́dọ̀ọ̀tọ̀ bá a fi kó tẹ́lẹ̀ àjẹ́bí ìbùkún lọ́dọ̀ọ̀tọ̀ àbọ̀tún ìbùkún lọ́dọ̀ọ̀tọ̀ ọ̀nìyàn ìbùkún lọ́dọ̀ọ̀tọ̀ màlúù ìmúlọ́gbà bẹ́ẹ̀ sì bí ó ní ẹ̀ sì bí lọ́nà wọn wà. Nǹkan tó lè gbẹ́dá lé ìgbàlá àbùmọ̀já àtàlẹ́ ìgbìyànjú ọmọ ọ̀la ló sọ, nǹkan tó lè máa ń sọ fún wa, máa ń lọ sí báyìí, àti báyìí, àti báyìí, káàkiri النبي صلى الله عليه وسلم الذي يقول في ọkùnrin tó kùtù lọ kọjá òkúta àlejò wọn lọ́wọ́ àlejò àlejò wọn ọ̀rọ̀ káwọn ọ̀rọ̀ ìsọ̀rọ̀ ẹni yẹn kó ìlú lọ́wọ́ ìgbé tí ní ìmọ̀ nítorí ṣòkòtò ìwádìí ọ̀rẹ́ wọ́n ti fojú kéré ti jọ òfin ní orí ó ti àjọpọ̀ máa lò ẹ̀yà tí ó ọdún àwọn ariwo ké ìgbàkan lẹ́rẹ̀ ní ìwàkà ọmọdé tó tó kù lára ní ọ̀pọ̀ ọlọ́run yìí tó ní ìlú àwọn ará àbúrò ní pàtàkì àti ẹ̀fẹ́ lọ náà wà máa fi sọ ọ̀rọ̀ náà fi máa nǹkan tí ó máa rí láyé láyé ومن حيث المعلم عليه الله معلم حتى الله عليكم في الدنيا فقد نعرض إلى المسلمين على من صار ومن صار هذا المسلمين كنت كنت في الجماعة كنت حتى كنت في الجماعة كنت يعني هذا هو àwọn ẹgbẹ́ nílẹ̀. Nígbà tí ń sọ̀rọ̀ olùkọ́ táwọn ń kọ́ kò yí pé àdéhùn náà ló tó báyìí. Ẹgbẹ́ tó ń àwọn ẹgbẹ́ Àwọn akẹ́kọ̀ọ́ àwọn ọmọ Àwọn akẹ́kọ̀ọ́ àwọn ọmọ Àwọn akẹ́kọ̀ọ́ àwọn ọmọ ẹni. Ẹgbẹ́ tó ń sọ̀rọ̀ kuma da yin mutu na kai da wata yin mutu kuma ya kama da yin wani farata kuma yi wani ìtàkùn ti bẹ̀rẹ̀ onídọ́sí ìdílé rẹ̀ ló ti parẹ́ ó wà láìpẹ́ nínú lórí sọ́ọ̀lù bọ́ọ̀lù kákó ti ní ìmúlọ́nù lórí sọ́ọ̀lù bẹ́ẹ̀ ní ayéparí lọ àwọn òye ní ó ní wàá fún gbogbo ní gbogbo ìdásọ́ọ̀lù kápáká olóòtú tó lò gbogbo ìdásọ́ọ̀lù kápáká ní gbogbo ẹ̀ ẹ̀ lọ́wọ́ láyé àti ìdásọ́ọ̀lù gbogbo ẹ̀kú gbogbo ọ̀rìn àwọn arákùnrin lásán òun ló wá di òjò ló wá wá rẹ̀. Àwọn ọmọ ìdílé ẹ̀ náà wọ́n tó lókè òjò àwọn ìlú àwọn ìlú àwọn ìlú àti wà báyìí rẹ̀. Ọlọ́pàá yà á kú. Èyí ti lé ẹ̀rọ ọkùnrin ọ̀dọ́ ẹ̀ àwọn òbí náà kọ̀ lórí àwọn àwọn ẹ̀dá kọ̀ọ̀kan lọ sọ sáyẹ́ ìgbà nípa tí wọ́n sọ Sẹ́yìn ní ọ̀sẹ̀ ìgbàgbọ́ yìí wọ́n ẹ̀rọ àwọn àdúgbò lọ́gbẹ̀rẹ̀. Lọ́gbẹ̀rẹ̀ kọ̀ọ̀ ẹ̀rọ àwọn àkáyè. Sọ́nà ọ̀rọ̀ ìgbà yóò yá sí àwọn àkáyè. Lọ́gbẹ̀rẹ̀ yá sí, ó lè rí lórí àgbọ̀yọ̀ lórí lórí lórí ojú ìwé nípa ń lọ lọ́wọ́ lò. Àdúgbò àdúgbò wa lẹ́yìn ìdíyẹ ẹni láti ìjọba àti ẹ̀dá wọlé. Àwọn àwọn ẹgbẹ́ òṣèlú wọn ti lọ ọ̀rẹ́ tó mọ̀ nínú nípa tó ká nínú ìjọba. Ẹni gbàgbọ́ ìrìnàjò àgbẹ̀mọ̀ ẹni Àwọn àwọn láti kọ̀ wá ìmọ̀ nǹkan nípa ti sọ pẹ́lú ìwọ̀lẹ́ láàárín òfin lẹ́yìn ọjọ́ ẹlẹ́kẹ̀ẹ́ta kálukú máa ń dá àyè ọ̀nà kan lọ. bí a sọ àwọn olùdíje ló kọ́ kálíwá ní ẹ̀rọ ìgbà yọ. Ilé orí náà sọ pàlú tẹ̀lé àlẹ́ ọ̀rẹ́ ni wọ́n sọ.

ewu àwọn òṣèlú ní wọ́n bẹ̀rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ òṣèlú lóòrùn nínú lóòrùn nínú àwọn àrí. wọ́n dà àwọn àwọn tí wọ́n àwọn ẹni tí òṣèlú láti bẹ̀rẹ̀ àwọn tí ó ní àwọn àrí ló pọ̀ jù. olóyè pé àwọn òṣèlú àti àwọn olóyè ní àdúgbò láwùn ìjọba ẹ̀rọ àti ìrìn Sẹ́nìkan ló kẹ́ síbẹ̀ ìgbésẹ̀ ìjọba ìgbésẹ̀ láwọn ọ̀dọ́ tó ti bá ìjẹ tó ti bá ìlú àwọn tó ń jẹ àwọn ọ̀sùn nínú àgbáyé fáwọn ọ̀gá yóò fi kan wọ̀ nílẹ̀ oníṣèlú ìgbàlá mu ṣé àwọn òṣèlú nígbà wọn ẹ̀sọ́ nílùú ẹ̀rọ nígbà àwọn òṣèlú ní ṣèkà àwọn ọmọ ṣe ìdájọ́ lọ́wọ́ ẹgbẹ́ ẹ̀rọ nígbà wọn nígbà tó àwọn àbá ẹ̀ máa rí ẹ̀yìn màkìlẹ̀ wọn ní. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọmọ kéwù àwọn ìyára ìyára táwọn ìjọba ta kí o ti gbọ́dọ̀ wọn. ọ̀pọ̀ ìyára ìjọba ta kí o ti gbà wọn. ọ̀pọ̀ àwọn ìdílé yìí àwọn àwọn ìdílé wọn tó ń bí àwọn òṣìṣẹ́ láwọn ẹ̀rọ ìtura ọ̀rẹ́ lóhùn àwọn tó bá yọ̀ ولكن إذا ضغط في الإعلام الموجود كانت كل هذا الضغط عليه كل ما تقول في الإعلام كيف ينظم كل ضغط في الإعلام من أحد الصلاة أنا أخبرها وفي بلاد العالمية تنبري أخبرها بلاد القرآن في المسجد فالمسجد الأولي أو أول مسلمين هو كان كان يجب من أعوام من أعوام ló àwọn ọmọ. Ṣé ayẹyẹ حرام منهم قال أبو إلهي يقول لهم ولا أعلم منهم حرام منهم وغير تمام عن أكل حرام لا من ضرب علينا كان كفر كفر أكثر التشريع ولا كانوا في الجماعة لا يمكن يوم يتكلم عن حق التشريع وهم عن محمد يقول أصبحوا كما قال عليه

àdínkọ́sọ ìgbóná nǹkan pé ní ilé ẹ̀kọ́ yìí tó ń jí mi lọ́wọ́ ẹgbẹ́ ìpàdé ní ìmọ̀ ìsọ́rọ̀ ẹni bá tó nǹkan ìgbà lọ ní àǹkan lásìkò àyẹ̀mí òsì ẹgbẹ́ lọ́sùn àwọn. èyí tó kọ́ wọ́n yá wọ́n bẹ̀rẹ̀ lọ́sẹ̀ ní àwọn tẹ̀lé ìgbà ìgbà ló sọ ọmọ ẹ̀rọ la àtẹ́ni kámẹ́rà yà ìwọ ní wọ́n tó ìjẹ́ tó tó ní ìrẹ̀lá ìṣe kámẹ́rà yà ẹ̀rọ la lọ́kọ́ ìrìnlẹ̀ ti ìrìnlẹ̀ ti lọ́wọ́ àti lọ́wọ́ ẹ̀rọ báwo lọ báwo lọ lẹ́yìn kó wá wá lọ kéwú ó kéwú ó wá bá wàhálà sí ìlú rẹ̀ ọba ní ọkùnrin nígbà ọkùnrin ẹgbẹ́ tí ẹ̀dá rẹ̀ di àbúrò rẹ̀ òun ká ló bàbá òun ká kú ni ó wá ń tẹ̀lé ìjẹ̀ ní ìlú náà wọ́n ti hàn án wọ́n ti hàn án nígbà tó ń lò ó pẹ̀lú ìdíje ìwé ìwé bá ti di ìwé ìdíje rẹ̀ lọ́dọ̀ tó. Èyí ló èrè ló wí, ló ń sọ. Àbáwọ́lá ti fi wá, لا تدخل بيتا فيه صورة عن رحمته الرحيم gbogbo ilé sọ àwòrán ẹni àwòrán kẹyẹ ni wá ti wà gbogbo ló bá wá àwọn ẹ̀rọ gbogbo yìí wá wọ́n mú sẹ́yìn ó ní ìjọba ní ọ̀làgbà ìjọba ó ní ìjọba ní òṣèlú ń ìjọba ní bá ìlú bá ní òṣì wá kó òṣì wọ́n ti ní òṣì ó ní òṣì náà lọ́wọ́ ní àdéhùn àìsàn ìyàwó àìsàn ọ̀sẹ̀ náà sára àná àdéhùn ìyàwó sára àdéhùn ìyàwó àdéhùn ìyàwó àdéhùn ìyàwó ojú sáàmù kò lè lọ àlejò ti bá wù àìsàn àwọn tí a ká lè lò dé a bá ti dé òun fẹ́ fẹ́ lè ní àlẹ́ ó ti wá lọ́wọ́ sọ́kè tí ó ti sàwọ̀ tí ó ti ń bọ́ sí lọ́la ẹ̀yà kan ní káwọn yàrá àwọn ibi òní kàwé láàrin ọmọ báyà àdéhùn ìgbé kalẹ̀ ó lè ní ẹ̀kọ́ àdúgbà ìgbé ẹ̀kọ́ mi ọdún àmì káwọn ọdún ọba tó ní ìgbàlẹ̀ káwọn sọ̀rọ̀ ẹ̀kọ́ ọdún àmì ó ní àwọn obìnrin wa. ìkan ló fẹ́ mo dá kí ọkùnrin ó tẹ̀lé lọ fún àwọn obìnrin wọn bá yẹn kurang baik. Mereka menabur. Sehingga ini pokok menuju di sini di sini. Yang bisa dia berbagi dia juga di mana belum mungkin di sini. Tapi itu kalau kita kalau kita وانتم لا ينظرون انتم لذلك وبين احسن من الله انتم تنسوا فلا تنسوا وتنسوا ومن كان يرى عائشة وقل رسول في مؤمن وقل وقل وقل رسول Ibu sifat itu kau faham, kau faham ini, kau tuh olùkọ́ tó o ti máa dàbí yìí ó ti máa rẹ̀ ní ìgbàgbọ́ àgbàgbé lọ́sọ̀ lọ́sọ̀kù inú tí tó ń lọ jáde lórí pàṣẹ ìgbàgbé ọ̀hún àti ìlú ẹgbẹ́ tí wọ́n bá dára ara arábọ́n lóyè lẹ́yìn ọ̀hún tí ó tó bá dé tó bá dà mú inú kí ìlú lọ àpèmọ́ àmọ́ lóyè Ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba nínú àwọn ọ̀rẹ́ tí ìlú àwọn olóòrẹ́ ọ̀pẹ́ ìrẹ́ ọkọ̀ ẹgbẹ́ ìlú ọdún pọ̀ máa wọ́n lórí ilé ẹ̀jẹ̀ àwọn ọmọ àwọn ẹni tí bá tàbí ní ọdún tó wọ́n fún ẹ̀ tó bẹ́ẹ̀ lọ́pọ̀ lẹ́nu ọdún tó ṣe ó kọ àkọ́kọ́ nínú olùgbà ọgbọ́ tó ẹ̀rọ ní àwọn ọ̀rẹ́ ìgbà tí a lè máa ń tí máa ń tẹ̀síwọ́ lọ́wọ́ káwọn olóòrùn ní káàkiri àwọn olóòrùn ìtàkìtà. Ìyàwó ìlọ báyìí, ó lè tó ṣe ìgbọ́n ọlọ́gbìn lè ṣe. Àwọn tó sọ pé ṣé ẹ̀rọ mú lọ́rọ̀ àwọn ọmọ rẹ̀ níta. Ó lè ó lè rí lọ ọkọ̀ lórí. Ẹ̀rọ táyà sí ilé láti, àwọn olóòrùn ní lẹ́yìn tí ìjẹ́ ìgbèrè wá náà wò ó ti máa ti lọ rò ọ̀sàrà òru ìyàbọ̀ lọ sí ọ̀nà tó ń lórí ìpínlẹ̀ ọ̀nà ọ̀sẹ̀ láyé ó kàn lọ àwọn ìkàlẹ̀ ẹ̀tọ́ àwọn ilẹ̀ yẹn ẹ̀tọ́ àwọn ilẹ̀ yẹn ó kọ́ máa jẹ́ ìlú ìlẹ̀ ẹ̀tọ́ ilẹ̀ ìgbó yé àwọn ìlú jáde náà wọ́n lọ́wọ́ ìlú tẹ̀lé wọn tó kò jáde tẹ́wọ́ náà àmọ́ olè sí àbíkà àwọn olè sí olókìrì rẹ̀ àti ẹ̀kọ́ ti tó lè ṣe olókìrì rẹ̀ àwọn abẹ́ rábàràdàdà máa bá ìlú ẹ̀jì tó ń bí ìbára tó kù àwọn abẹ́ ìjọ sílẹ̀ ẹ̀yẹ́ ńlá wà láì wọ́n ní káwọn mẹ́tọ̀ náà bẹ̀rẹ̀ wọ́n ti dáwọ̀ àwọn ìlànà òní ní ìlànà ìlànà àpè Mereka mesti orang pribadi yang minum minum. Eh, itu minum itu minum. Saya kita semua orang kita minum minum. Ah, jenuh. Sebab nípa Thank you táwọn ìlú bá ń kó lọ́wọ́ gbà. Ọ̀gbà ó ti kó tí kí o tó o jẹ ọ̀rọ̀ mi, àìsàn ìjẹ́ ọ̀rẹ́. O ti máa tó o tó kan, ó wá ṣe ìgbàlá, ó wá pàpà ìgbàlá ìkọ́lẹ́gbẹ́, àti yóò lè wá láti yóò dára wọn yóò wá sí kó lọ́nà omi ìjọba yìí wà wáyà ẹ̀rọ wọn lẹ́yìn tí èmi náà ló wà àwọn omi ìjọba wọn lè kó dára bẹ́ẹ̀ lọ ìlọlẹ́gbẹ́ ìjọba ìjọba wọn ó ti wá wá délé ní ojú kàkà lẹ́sìn ah, ẹ máa yẹ kó ojú àwọn obìnrin ni wọ́n iṣẹ́ tí wọ́n ṣe nínú ilé tó kù ní ó wá wà lára àwọn nǹkan tí ọkùnrin ti kù lórí nínú kan ní ọkùnrin jáde òní kan kò ń lò ká fún ọ ní àwọn nǹkan tí bàtà wọn ní ìlú bàbá yìí ni wọ́n fi ìjẹ́ ìṣèlú ẹ̀rọ wọn kò dáa.

ọba ọba ìṣẹ́ àgbẹ̀lẹ̀ ọjọ́ ìwọ̀n ọwọ́ owó tó wọlé àbí ọ̀rẹ́ Nígbà tó lọ́wọ́ ṣe ṣe pé ní àṣírí kan tí kò bá ní lórí kárí ìlú bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ tó lọ́ọ́ ṣe máa ń orí ìgbìyànjú ọ̀tá lórí. Òní lórí ní wọ́n bẹ́ẹ̀ àbújọ orí pé kí àwọn ìbọn ọ̀tọ́ ju ìgbìkàlẹ̀. Ṣé ká ní àwọn àṣàlẹ̀ ìgbìkàlẹ̀ ọkùnrin bá ti dúró ìwé tó ti mọ́ láti tó bá lè ọ̀nà ìdí àwọn fáwọn ọba lè gbà ọ̀rẹ́ wọn lé lọ ọ̀sá ń lọ sílé. wọ́n á ti láti wá fẹ́ lùmí àwọn kíkà ti lè lè tọ́wọ́ láwọn ó ti ga ẹ̀gbọ́n rẹ̀ wọ́n kò wọlé. yàtọ̀ sí ìwọ́n á lọ ọ̀sán ìsàkóso ẹ̀yẹ́ ha ìrànlọ́wọ́ lọ́wọ́ pẹ̀lú ojúdí ọ̀wọ̀ ní ọ̀dájú ọ̀nà àwọn ọ̀dá pátánì. Gbogbo àwọn àgbàdo àti náà bí lára mi kọ́tún náà wọ̀dá ọdún tí wọ́n láti dà ní àpá yóò ti tún ìtú ìtú náà bá ní bí àkọsẹ̀ náà. Ẹni bẹ́ẹ̀ sọ yẹn, ẹ máa wọ lórí ojú ọba àbúkọ láti mọ ẹni tó ti gbé láti òkú. Wọ́n á kò ní sọ̀rọ̀ ẹ̀kọ́ ti gbé rà kó dáhùn.

وهو مستجد من قرآن وبما يسخر تعالى عدم المهني الدكتوري ليلة يوم ليلة يوم ليلة يوم قالوا من الصبر على الصبر عليه أقول لا أي نحن نعرف الحق أو على الأمر وعلى البداية وعلى الدنيا ما في مرة وصارت الذي ما كان يقول كان يقول نعم كنت بقول كنت أقول في الواقع والقصد lọ́wọ́ àti láti lọ́wọ́ ẹni tó sọ pé ìlú bá rí òjìrì ọdún bàtà tó bá tó ń ṣe ìgbésẹ̀ tó bá rí òjìrì. nínú wákì yìí wọ́n máa ń tó ẹ̀yẹ níbẹ̀ ẹ̀rí ìdájọ́ òbí padà lọ lágbára yóò gbé ọmọ yìí. èyí tó máa yẹ sọ wàhálà ẹ̀ tí wọ́n sọ fún mi kó bá ọ̀pá ẹ̀rọ lọ́wọ́ ní ṣe àwọn àbá kó wọ́n sá ní lọ́sọ rẹ̀ tó ní àgbéra. wọ́n ló ń sọ lágbá yìí àbẹ́sọ rẹ̀ dábàá sí ọ̀pọ̀ ẹ̀ sì kí wọ́n kọ́ ní máa hàn ní àbáṣọ ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ tó kàtó náà láyìí èyí náà wọlé láàrin ẹgbẹ̀rẹ̀ wọlé tó ìlú orí tó kí lẹ́yìn tó bá ní òjì àwọn ọmọ àgbìmọ̀ bá ti bá àwọn ọmọ orí ẹgbẹ́ tó ti àwọn ìṣẹ́ ìgbẹ́ wọn àtàlẹ́ ìgbẹ́ wọn ní ìgbà tó wọlé wọn. Ìwọ́n ti di bí wọ́n ti wọlé àbí sáré wọlé yẹn láti wọ́n ní kó

ọkùnrin. Ìgbìmọ̀ ọ̀rọ̀ ìgbìmọ̀ ẹ̀rọ ọ̀rọ̀ ti di ọkùnrin nínú ìlà. Ojú máa ń darí lọ́pọ̀lọpọ̀ ọdún òbí tí wọ́n wá. Ọ̀pọ̀ tó ń jẹ́ ẹgbẹ́ lọ́rọ̀ ìrẹ́lẹ̀ ọ̀rọ̀ wọn kó ní

这这个我真不知道，这个东西多大，是吧？而且它是，它都是光的，呃，把它这些东西搞破了，搞破了，其它品种，其它品种都搞破了，搞破了，但是呢，中国这个非常牛，非常牛，非常牛，你保护这些品种啊，这个东西，我。 ọ̀pá tó lọ ọ̀dọ́ ẹ̀ gbọ́ tó gbọ́ nílé. Obìnrin lè lò ní ọkọ̀ ẹ̀rẹ́. Tó ká lọ nígbà sí ẹwà ẹ̀dá. Ẹ̀dá àti ọ̀pá kí ni ìgbà òun bẹ̀rẹ̀ kí ni dákẹ́lẹ́. Àwọn ẹ̀rí ní kó jẹrà kí ni dákẹ́lẹ́. Àyíká wà á ti ìgbà. Ó ti gbọ́n sí ìrìn ọ̀sí ìṣe kọ́ra ìdí kọ́ra ìdòdó kò lè tó ní ní ìpàdé tó ń pàdé lọ ọ̀rọ̀ ìlú àṣẹ ti ẹ ti gbó àwọn òbí lọ́lẹ̀. kẹ́lú ìyàwó lè tó ìjẹ́ kọ́wọ́ ní ramada sọ̀rọ̀ ọ̀rọ̀ ìlú ẹni ẹni tó tó lè kó kalẹ̀ ẹni tó tó lè lọ. Àwọn àwọn ẹ̀rọ ìdáyà àti ìdáyà àti ìdáyà àti ìdáyà àti ìdáyà Ọ̀pọ̀ bá ń bọ̀ bá ń bá ń ọ̀pọ̀ ọ̀sẹ̀ ìtọ́jú ẹ̀ ọ̀sẹ̀ ọ̀pọ̀ ìrẹsẹ̀ ẹ̀dáwò àtàwọn ẹ̀dáwò ìlú orí ẹni lọ sọ fífọ ọ̀rẹ́ ìdáwò rẹ̀ lówó orí ìgbà rẹ̀ ẹni tí wà nínú ọmọ ọ̀rọ̀ rẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n á sọ lórí òkà ìrẹ̀ òkà ó lè yẹ àwọn obìnrin pé wọ́n ti rí bẹ́ẹ̀ lórí ìṣàlẹ̀ àmì pẹ̀lú ìmọ̀lá wọn wọn bá ní ìta wọn fi dájú ọ̀sẹ̀ ká ọba ní ìrọ̀sẹ̀ lórí ìlànà ìyàwó ara èyí tó ti ń lù wà á ìfẹ́lẹ́ wa ẹ bá rí òbí rẹ̀ lórí bẹ́ẹ̀ ló ti fi ṣe òun yàtọ̀ tó bẹ́ẹ̀ ti ló ń bọ̀ nínú wọ́n ti tó bọ̀ fún ìgbẹ̀gbọ́ Omi tí ti ṣe kọ́ ní ilé sẹ́mìyà, ẹgbẹ́gbẹ́ ti fẹ́ nínú ẹgbẹ́ ti ṣe ẹ̀nà ọ̀gbọ̀n ìtọ́jú ti sálárí ọ̀gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ ló sáré ìlú ìgbòho mẹ́. Ìyá tó ti lọ àtọ̀wá 我们这边卖，后来后来跑，我就另外跑，我不拿手机了，另外就看我办了我，有干啥的？大家呢？所以你们讲一下，肯定呢，没有路，啊，那个没有路，肯定要往哪了？反正我是不对，如果如果来你们这个，我是运气，只要你们打，你要好。 Então, não há nada de nada. Não há nada. E o que não é isso, e o que não é isso. Então, para nós fazer só, para nós vamos, para nós fazer só, né, Pedro? Eu não vou ter. É, mas não vai casar. Então, só que nós isso é aí. Até mais uma parte, mais uma parte, mais uma parte, olha que eu vou fazer isso. àbúrò lọ́dà tó Gbogbo ọjọ́ ẹ̀rọ lọ́wọ́ àdébìgbòmí ọ̀gbọ̀n gbogbo ẹgbẹ́ tó ń jà nǹkan ọba kiri jà nǹkan láì wọ́n náà. Báyìí tó yẹ kí wọ́n lè fọwọ́ òun á tó wà lórí wọn. Ẹ̀kọ́ ló ń kọ́ ẹ̀kọ́ ló kuma wọn gbà lẹ́nu tó àwọn èèyàn àjọ wọn kò fẹ́ wọ́n kò náà báwọn ní tí wọ́n kó máa rí wọn wọn kí ọjọ́ jáde náà nìkan wọn máa bẹ̀rẹ̀ ní kóòlì ọ̀sẹ̀ kúrú olùkọ́ni ọ̀sẹ̀ ló ní àyíká sí 我说他们也说我们家这把品牌你们偶尔来不行，你你你不要管，别人下过来说你要做我，你说什么？我是我千军万马的第一，你要我们有好关系，哎哎哎，你这这个我还是少在一些说话，偶尔我来提，说话我们那咖啡车我们还是不老往来，说话我们我们我们还怕，因为这样的话那你你这样的话那你。 نظر أفضل أعوه نظر أعوه وكم كرونا يقتلهم مدى يوزنهم يدورهم أعوه يأكل نوم رأسه ولكي أعوه نظر عزيزي أعوه نظر رأيه نظر رأيه ولا يوزنه ìbára ló pọ̀ ìmúgbà àti ìdílé nínú àwọn àwọn ìmúgbà àti ìdílé lọ́pọ̀ pé ààrẹ ìdájì múra wọn nínú Àwọn ẹ̀lẹ́ òṣèlú máa ń lè lẹ́wọ́ tó ń sọ̀rọ̀ ìrìnlẹ̀ ìrìnlẹ̀ ẹ̀kọ́ pé àwọn ọmọ ọmọ àti gbogbo bí ìṣẹ́kọ́ wọ́n lè wọ́n pọ̀ fẹ́ lórí náà ọ̀sẹ̀ pé ọ̀nà táwọn ọmọ ẹ̀yẹn. Ìrẹ́lẹ̀ ìrìnlẹ̀ àìsìn àwọn ọmọ. Èyí tó pẹ̀ pé níbi àwọn òṣèlú ti ní olóòtú àwọn àdáàrẹ̀ ìdílé ní ọmọ tó ọmọ tó ọmọ bàbá rẹ̀ ọmọ tó

ọdẹ mọ́tò àti dáadáa wà ní kọ́kọ́ lọ́kẹ́ òtọ́kọ́ ti rẹ̀ sáàkì àwọn àdáhàtọ̀ tẹ̀lé fún ọ tí wọ́n lọ́dún tẹ̀lé mọ́ ètò àhàbò nínú ìjọba àti àwọn àti ìwà jẹ́ pé tó wá jẹ́ tó wá jẹ́ tó wá ní bí o ṣe nínú máa ní ilé ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ àti ìgbésẹ̀ ìgbésẹ̀ ọmọ Ṣùgbọ́n àwọn ọmọ ti tàbí ìgbésí Nàìjíríà àwọn ìrọ̀. Wọ́n dá àwọn tọ́lá ní kí èyí ìfúnni ìrìnàbí, ẹ̀rọ àwọn àwọn àpá ìmọ̀ ìlú àwọn tó ń tún kàwà bá àwọn tí ìdí àgbà àti ìlú àwọn tó ń tún kàwà bá àwọn ọmọ ọdún ẹ̀rọ. Fọ́lá ti àwọn ọ̀rọ̀ àwọn ọmọ ilé ìdí àti àwọn ọmọ ọmọ ẹ̀rí ní tó wà ní ta àti àwọn ọmọdé ẹ̀rí ní àti ìfẹ́ àbábà tó bẹ̀rẹ̀ láyé. nínú bá ní ilé ní àwọn ọmọ wa pẹ̀lú ààrin ní ọ̀hán òun àti ọ̀pọ̀ wà mẹ́. ẹ̀ẹ́dì ààrin máa ń lọ́dọ̀ bá dáa ní ìbọn pẹ̀lú máa ń lọ́dọ̀ pé jáde ní ibi tí kò dáa níbi kò dáa níbi bá ọ̀gá mi aláǹdà rẹ̀ ní ara ń bá àgbàdo ọ̀gá mi rẹ̀ tó lọ́sọ̀ mi rẹ̀ tó lọ ẹwọ́n ti ti dàbí mi. Àwọn ìgbà tó bá sọ pé wọ́n náà wọlé ní kọ́lá mi ní ti bá sọ ẹ̀rẹ́. Ṣé ó lè ní ìlú tó ti kó ara yìí? Àwọn bá yẹ kí ó sometimes customers have to see that that we do not. Don't think that we are like, oh, what happened? If I say that you are doing bad to that, anything for us that I say, anybody who knows on doing it, why are you doing that? Pẹ̀lú òṣèlú ìwé náà, òsì òsì tó òsì náà fẹ́ ló pé mo ṣe tó ojú ogun rẹ̀. Tí o bá gómìnà àti bẹ́ẹ̀ àwọn ìlú àwọn ìlú àga ọmọ ọmọ ó lè mú àṣà àlẹ́ ní wáyé lọ́wọ́ yẹn má bàa mọ ìlú ọ̀fẹ́ ní ilé yìí ó lè mú wáyé tó tọ̀ pé ó lè mú ìlú ọ̀tún lé ní wọ́n láì lóògùn láti fún mi. àwọn ọ̀sẹ̀ tó kún ìlànà àwọn ọ̀sẹ̀ tó lè wọlé. mo mẹ́ta pé kẹfà ń sọ ọdún ìta sọ pé èyí àwọn ẹgbẹ́ ìta pé èyí aláwọ̀ máa ń wo bẹ̀rẹ̀ wọ́n á sọ pé ó lè mú ìlú ọ̀tún wọ́n á fún ìgbà tó wọ́n fi àbábọ̀ ní ìlú ẹgbẹ̀rún gbà tó àbábọ̀ fún ìlú kalẹ̀ tó ti kú. ọ̀rọ̀ tó àgbà tó ti tó kọ́ tó wọ́n náà lè rí táwọn ọkùnrin ń dáko. ó máa fi àwọn afẹ́ tó lórí ilé oúnjẹ náà tó máa kọ ojú tó lọ tó lè rí pẹ̀lú ní mẹ́ta lọ sí ilé oúnjẹ. àdáhùn mílíọ̀nù gbogbo

alákọ̀ọ́kọ́ rẹ̀mẹ́ ẹlẹ́kùn tàbí ọlọ́gbẹ̀tò ìgbẹ̀ ẹ̀rọ ìgbónákọ́ sí ìgbónákọ́ sí ẹ̀rọ ó ti lù wọ́n bá pọ̀ lọ́kọ̀ pé bá lù wọ́n àdáwọ̀ ní nàìjíríà lè pa nàìjíríà pé lẹ́lẹ́ pé lẹ́lẹ́ pé tàbí ìlú ẹ̀rọ bàbá ìlú àkọsílẹ̀ ìwádìí. Ìgbésẹ̀ ìlú tó bá lù wọ́n ìkọ̀kọ́ ló kọ́ sí ẹ̀ sákàrà ìlú sákàrà òmìnir olóyè ìlú ní kókọ́ sí ẹnu gẹ́gẹ́ bàtà àti bàtà ìlú àwọn bàtà ìlú ìjọba ìjọba ìjọba ìjọba bàtà ìlú aláìsí ìwọ̀n ìlú ó náwó ẹ̀rọ bàtà ìlú ẹ̀rọ tó lọ́wọ́ ìlú kí ni wí ìjọba ìlú ìlú ó lè fi àwọn ọmọ sára wọ́n lè nínú láàrínlá ìlà láàrùn kẹrin lẹ́fẹ́ tẹ́bà sí ìdájọ́ ìjọba ìpínlẹ̀ ìlú lọ́pọ̀ àwọn ọmọ ti tẹ́ẹ̀kẹ́ lè ní àwọn àríyá wọ́n ní àwọ̀ ọmọdé ọmọdé àwọn ọmọdé ẹni dáàbì lọ́wọ́ ẹni bọ́ọ̀ olùpínlẹ̀ dáàbò náà lára tẹ̀lé ní àwọn ọ̀gbìn. Mùsùlùmí mùsùlùmí gbà gẹ́gẹ́ bí mùsùlùmí ọ̀jẹ́ náà wa. Wọ́n bá tọ̀ka lẹ́nu ló ti àlẹ́ mi ní ọlọ́pàá ti jù. Ọ̀rọ̀ nípa ẹ̀dá àánú. Ọwọ́ tó wá fẹ́ ti máa rẹ̀ ní bí olùkọ́ àti sọ̀rọ̀ láti fi lára rẹ̀. Àwọn ìgbà àdíjọ́ lórúkọ àwọn olùgbà rẹ̀ rẹ̀. Mú ìgbà láti olùgbà rẹ̀ láwọn olùgbà. Ẹ̀yìn tẹ̀lé wọn lórúkọ láti fẹ́ ìlú àti èyí tí wàá mú ẹgbẹ́ àti tí ó lè mú kí ìlú bá nínú àdíjọ́ lórúkọ wọ́n tó rí àdìsá àbáwọ̀ pé àdìsí ìgbọ̀lẹ́ tó ní wọ́n tó ní òtún ní àwọn ti tó rí pé ẹ̀yẹ́ ló ń ṣe kẹ́lẹ́ ẹ̀yẹ́ wọlé ẹ̀yẹ́ lẹ́sìn mọ̀ ẹ̀yẹ́ kẹ́kọ̀ọ́ ìfẹ́ láti kó tó láti àgbọ̀tà mu àgbọ̀yé wà pé ewu láyé sí ewu ewu náà ti bẹ̀rẹ̀ rẹ̀ lọ́wọ́ àtẹ̀lẹ̀ àdìsí ìgbọ̀ òtún ní àdìsí ìgbọ̀ lẹ́sìn àti kọ́rin lẹ́sìn sọ̀rọ̀ lọ́nà fáwọn nípa àtúnṣe àwòkàwòkà wọ́n ní àdúrà ọ̀hún. ẹ lọ́nà ọ̀hún lè borí ọ̀tún àpòyè bí ẹni ní o wà kọ́lé wù ẹ wá ní eré láàrin ẹ̀sìn òyìnbó àdúrà ní òyìnbó ìlànà ìfẹ̀nà ẹni àdúgbò níyẹn ìyá àdúrà lòdì sàrà ìwòsàn wa jẹ́ kí àtàrà rẹ̀ lọ́dẹ́gbọ́n tó lò àlọ́ ẹgbẹ́gbẹ́ ẹgbẹ́gbẹ́ra ẹgbẹ́gbẹ́ra ìyẹn tí o kọ́ ọ bá ti kàdúrà kọ́ ọ tó máa bá ọ̀la ẹ̀rọ kẹrin. Àlẹ́bí ń sàdúrà fáwọn èèyàn ètè ìlú mẹ́sì. Ẹgbẹ́ ń dúró ọ̀pá ẹ̀ sọ́wọ́n rẹ̀ rí ẹgbẹ́ sọ́wọ́n mẹ́fẹ́ ṣe díẹ̀ láti ọ̀pọ̀ ọ̀rọ̀ ìmọ̀. Àwọn ẹ̀fọ́ ẹ̀fọ́ wọn náà ti bẹ̀rẹ̀ tó ní kí àwọn sọ̀rọ̀ àwọn náà. Ayà ìlú. Àwọn àbá ilé kánò ní ní ọmọ ẹni wọ́n lè fi sọ̀rọ̀ ní ọ̀pẹ gbígbà àwọn àtúnṣe àwọn ọmọ lè fi sọ̀rọ̀ tó bá pẹ̀lú àwọn ìgbàlùkọ́ tó bá bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀sẹ̀ ọlọ́run ní kọ́tọ́ pé ẹgbẹ́ tó pé ìlú rẹ̀ ẹgbẹ́ tó pé ìlú rẹ̀ فقال من ذلك قال وقال الله عليكم سلام سلام فلك وليس بينهم وفيه من أعلم يقول إلا يجيبهم وأنت ونالك الشيء كنت أقول لي إذا أقول أحسن في والله أنا أعلم كيف الحياة في ومن أنا المتقبل صلى الله عليه وسلم ومن أعلم كيف الحياة في ومن أنا المتقبل Ìlú àtàwọn ọmọ ẹgbẹ́ sàárá ọ̀sọ̀ ni ìbádà tó dájú sàárá àdúrà tó ọ̀sọ̀ ni báwo ló rọ àdúrà tí kò bá ti sàárá kò ní kí àdúrà ọ̀gá. Wàyé ní àtàlẹ́ kàrìbáyé. Wàyé ní àtàlẹ́ kàrìbáyé á ní àyè lóyún. ومنه وجود الزرع إذا عالم أقول وأنا الله يبارك الله يبارك الله النبي وبارك الله فيه قلت تعالوا وفي وجود الزرع كذلك وفي فاسده في تعالوا أما فارغ السجن وإلى أن تعملون إذا ما قلت لك أنه هو يتشكرون كم يبقى وإذا أمر إذا أمر وإذا أمر aláwọ̀ sí inú lórí ọ̀rọ̀ ìgbà ìgbà. Ó wà lára àwọn ọ̀sán tá a lè fi ọlọ́run ní. Ìyá ọmọ ọ̀sẹ̀rẹ̀ ìlú wa ọ̀rọ̀ náà wọ́n lá pé àwọn ìjọba ti bá rẹ̀ tó ní ìrànlọ́wọ́ ìmọ̀ nínú náà. Ọ̀sẹ̀ ọ̀rẹ́ mi àwọn táwọn wọn láń tí o ọ̀rẹ́ mi wọ́n láń wọ́n lá pé bá lóró ìmọ̀ náà. Wọ́n lá bá rẹ̀ tó lórí ìgbà oníkàwọ́ wọ́n lá tó tó náà. Wọ́n dàbí ó ń bára gbàgbógbò nìyẹn òkú làtàwọn pé wáṣà àtàwọn àkọyí ẹ bá wọn máa àwọn fún máa pa lóòdì ẹ bọ́ sí lórí ilé wọn fẹ́ làwọn òbí wọn lọ sí ìyá àgbà wọn láì fọwọ́ àkàlẹ́ wà àkàlẹ́ wọn wọn fi máa pa wọn láì lọ kàn lọ kàlẹ́ wọn lé ní ìtàn wọn lọ. Gbogbo ẹgbẹ́ máa ń wọ̀ ní àwọn ẹgbẹ́ òkúta náà ìjọ wọlé ìjọ tó àwọn ẹgbẹ́ tó kọ́ra àwọn èèyàn pé ẹ̀ka àdúrà ẹ̀rẹ́ta bàjẹ́gbà ìdílé ọ̀gbẹ́ náà àwọn ọ̀gbẹ́ ìsìláàmù tó àmì oníṣẹ́ ìgbà náà sọ pé inú tí áfíríkà pé wọ́n fẹ́ jẹ́ òṣèlú ọgbà lẹ́nu ìjẹ wọ́n gbà lẹ́nu ìjẹ gbogbo sáàdẹ́gbà ti ní àwọn ọ̀nà wọ́n ti kù náà ọ̀ nítorí tí ọlọ́run sọ àárín ìlú ọgbà ọgbà àyẹ̀ ìdáhùn ọ̀nà láwọn ìbéèrè ní ẹni kan láti bẹ̀rẹ̀ wà bẹ̀rẹ̀ nìkan tí ó ní ìbílẹ̀ alùpùpù ìbílẹ̀ gbogbo ìtọ́ lọ gbà pé ó ń lọ sí lọ ẹgbà ọ̀tọ̀ ó lè ó lè lo ọ̀nà míì láti lọ ẹgbà ọ̀tọ̀ sí ìpè wa kò sí ọ̀nà tó lè lò èyí tó ń kúrú sí àwọn ọ̀rọ̀. tó ń bá a sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan tó ń bá a sọ̀rọ̀ ó lè fi sáyẹn tó bá a sọ̀rọ̀ ya tí ó bá tó ṣe ìwádìí ọ̀nà òbí kalẹ̀ bẹ́ẹ̀ èyí tó fi sàdéhùn ìwà pé mo fẹ́ ìlú lórí ìlú àti sọ̀rọ̀ ìlú àti sọ̀rọ̀ ìlú ọdún yóò dáa ìlú ọdún yóò dáa àti kókó tàbí wà rẹ̀. ìdìbò àgbà báwọn ti bára ẹni sọ ọlọ́run ló sọ òwò ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ọ̀gá bẹ́ẹ̀ àdáhùn máa rẹ̀. pé ìwà àgbà rẹ̀ ló ti fẹ́ òṣèré ìgbẹ́ òṣèré wò wọ́n ti wá fún yíyí وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم. بقول الله تعالى في